ونعوذ بالله تعالى من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا الذين آمنوا kó má ṣàbá wa kakúnnú mìlánà àgbàlá ti kálukú wa kó sì fún wa ní al-ikhlas káníyà wa ń jẹ́ torí tọ́lọ́ kọ́lá kó sì jẹ́wọ́ bá gẹ́gẹ́ bí ìjọsìn. sóra wa tí à ń bá lọ òun náà ní suratul òun náà ní ókè ẹni kọlọpọ pẹ̀lú Suratul Baqara ìyẹn ní Quran chapter two àwọn bí náà wà wà subhanahu wa ta'ala kí ọmọ ṣe àgbá ìjọsìn lọ́wọ́ kálukú wa ti kíní yẹn ló ti lọ. tẹ́yì náà kọ́lọ́ mọ́ṣẹ́ àgbálẹ̀ ṣe kó sì fi àlùbáríkà ṣe. a máa tẹ̀síwájú lọ ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́ gẹ́gẹ́ bí àdúrà wa ní gbogbo ìgbà tí kìí ṣe lànàbì tó jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ nú kọ́lọ́ wọn bá wa tá a kó mọ́ṣẹ́ àṣọ wa kúrò níbẹ̀ gbogbo tí a bá sọ ní gbogbo ìpátá kọlọmọṣá yìí kò ṣe déédéé qala Allah qala rasuluhu qala sahaba. أعوذ بالله من الشيطان الرجيم ولله المشرق والمغرب فأينما تولوا فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد استقيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنهم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون هذه الآيات أو آية ibi tí a ti ń fi gbẹ̀yìn òun náà ni pé fàìn àmàlú bèmítìlì máa àmàntòmí yìí bàkọ̀dé sọ̀rọ̀ wà ń tàwọn lọ́wọ́ فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنهم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا هذه الآية آية àwọn yahudi àtàwọn nasara nígbà tí wọ́n kílèmù pé àwọn làwọn bẹ lójú ọ̀nà tí wọ́n ti ń sọ fáwọn èèyàn tó wọ́n bá sọ fún wa pé wà kọ́lù kúnú húdán àwùnà sọ́rọ́ tàǹtàrù. wọ́n kọ́lù kúnú húdán àwùnà sọ́rọ́ tàǹtàrù. aláǹdá àwọn yahudi sọ fáwọn èèyàn pé kúnú húdán ẹ lọ rèé jẹ́ yahudi àwùnà sọ́rọ́ àbíkẹ́ lọ rèé jẹ́ nà sọ́rọ́ tàǹtàrù tẹ́ ẹ bá tó jẹ́ kanú méjèèjì ilẹ̀ mọ́nà. Ọlọ́wọ́ ti sọ fún wọn ní ànábì pé Balmílẹ̀ta Ibrahim Hanifa. Bẹ́ẹ̀ni ó bá ti ẹ̀tẹ̀ nílànà ìlànà Nẹ́bíwa Ibrahim Alayhisalatu Salam. Hanifa ìlànà tó mọ́ kanga kúrò nínú ẹbọ. Ó lè ní ó tẹ̀lé o. Anábì Ibrahim ò sì fìgbà kan bọ́ọ̀lọ̀ ń wúro kò sì fi ìgbà kan jẹ́ kan nú àwọn olùbọ́lọ̀ wórógórí tí ọlọ́run bá dá ìsì ọ̀rọ̀ padà fún àwọn yahudi àtàwọn nàṣọ pé ẹ má kiri mu pé lànà yìí ọ̀nà ìlànà tó dójú ọ̀nà òun náà nàrà lẹ́bàá Ibrahim lórí ọlọ́run ń fi pé à kásì láwọn wọ̀nyí lọ nírú ìgbàgbọ́ tẹ̀yìn sọ̀hábà nínú. إلى إبراهيم إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون Kúlù àmànà bìlá, ọlọ́yìn sọ̀hábà, ẹ̀yin Mùsùlùmí, tóra wọn ni wọ́n bẹ láyé jọ́nà. Ẹ̀yin máa sọ pé àmànà bìlá, àwa nígbàgbọ́ sí Allah. Wà máa unzila ilayna, a sì nígbàgbọ́ sí tí Allah sọ̀kalẹ̀ fún wa. Wà máa unzila ilayna ìjọ ti sọ̀kalẹ̀ fún anabi ibrahim alayhi salatu wa salam anígbàgbọ́ sí i ìjọ ti sọ̀kalẹ̀ fún anabi ismail alayhi salatu wa salam anígbàgbọ́ sí i ìjọ sọ̀kalẹ̀ fún anabi ishaq alayhi salatu wa salam anígbàgbọ́ sí i àti yaqub wal asbaq wa ma utiya musa wa isa wa ma utiya nabiyuna min rabbihim la nufarriqu bayna ahadin minhum. gbogbo anabi ọlọ́run àtàwọn àrọ́bọ́dọ́bọ́ wọn tán kalẹ̀ ìjọ gbé kalẹ̀ fún wọn nílànà ìjọsìn òun làwọn gbà la nufarriqu bayna ahadin minhum àwọn ò ní sẹpírìtì láàrin wọn káwà lágbà Musa àgbà Isa àbí ká lágbà Isa ká lágbà Musa àwọn Yahud àwọn gbà fún Ànábì Musa alayhi salatu wassalam wọ́n sì gbà fáwọn tó ṣíwájú rẹ̀ àmọ́ láwọn òní

tẹ́ ẹ bá wá ń kíyèsí nínú wà àwọn tó bá ti fẹ́ kùnà náà lẹ́yìn wọn bọ́rọ̀ wọn ti wọ́n rí náà lọ ẹ̀rí bá mùsùlùmí kan náà lẹ́ni ní sìn wọ́n ti ń sòpin aláàárín ọ̀rọ̀ ọlọ́wà tọ́ra lẹ́gbàá sallallahu alaihi tọ́lọ́ sí mú wà máa ń ánì inú wa ilẹ̀ wáyé yóò hà. wà máa ń Ṣẹ́rígbé jẹ́ sí gbogbo àwọn ànábí ọlọ́run àgbọ́dọ̀ takò kankan nù gbogbo wọn. Torí gbogbo wọn náà ọ̀dọ̀ olúwa kan náà ti wá. Allahu kan náà ló rán wọn ṣẹ́. Mẹ́ṣẹ́jì kan náà sì ni wọ́n wá pàṣẹ báwọn èèyàn. Àwọn ìdájọ́ wọn a lè fáwọn ànábì kan ní ìdájọ́ kan. Kágórí ànábì míì ká lè padà. A lè fáwọn ànábì kan ní ìdájọ́ kan. Kágórí ànábì. Àwọn

kò jẹ́ kí wọ́n tẹ̀lé lánàá àwọn abìdí fi pé àwọn ó pèpè sí tó wà wọn àwọn ó sì máa pèpè sí ìtawọ̀n bá fẹ́ tó yẹ káwọn wá máa ṣe òpin aláàrin àwọn ànábì ọlọ́run bí ìwà àwọn ànábì ọlọ́run òdì sálà àwọn ẹyọ kan kan padà fẹ́ dáwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́run èyí tó bá wá yàtọ̀ nínú ìdájọ́ náà ẹ̀ẹ́rì pé ìdájọ́ ti anábì ni wọ́n fún mi ní nǹkan márùn kan nǹkan márùn yẹn wọ́n ìdí ìfún ẹnì kankan náà wà lẹ́yìn ọlọ́run tó ṣíwájú rẹ̀ anábì wa kan kan oríṣiríṣi ẹwà jẹ́ nǹkan mú nǹkan kan wá anábì ni wàjú ìlàtìlíyà al-ardu masjidan wa tahura anábì nínú tọ́lọ̀ wọn bá fún mi tí ò àwọn anábì ọlọ́run tó rẹ̀ ni pé wàjú ìlàtìlíyà al-ardu masjidan ipe gbogbo tí ń jẹ́ orí ilẹ̀ pátá ọlọ́run ọba ṣe é ní mọ́sálásí fèmí wọ́tọ̀húrọ́ lẹ́yìn kó jẹ́ mọ́sálásí tí gbogbo orí ilẹ̀ jẹ́ bẹ̀ wọ́tọ̀húrọ́ kò síbi tí ń bá fẹ́ ṣe mọ́ra sórí ilẹ̀ sáàmù wà kí n kàn fọwọ́ kanlẹ̀ kí n da kí pàdé ní pàwọ̀ ní ibo tó mọ́ àwọn ànábì ọlọ́run tó ti lọ báwọn bá ti ìròyìn wọn kì í àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ ààyè tó bá kọ́lẹ̀ gẹ́gẹ́ bí ààyè ìjọsìn wọn gbogbo bí tó bá wà láyé sásìkò ìjọsìn yìí bá ti ọmọ wa bẹ̀ ni o lákòójúwe ẹwẹ̀ pé ní mọ́ṣáláṣí la wà yìí ìyá àwọn mọ́ṣáláṣí bí ìkankan wá ṣẹlẹ̀ wá lọ́bàdàn sásìkò tó yẹ kán ṣèjọsìn fọ́lọ́ ń bá ilé ti tó yóò tẹ̀sẹ̀ mọ́ bọ̀ láti Ìbàdàn máa bọ̀ wá kírun nínú àwọn tó lórí àdọ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run gbogbo orí ilẹ̀ pátá ìmọ̀bìtì àyàfà àwọn àyè kọ̀ọ̀kan ní adúlá tó ń tẹ̀gbìn ibi ọ̀ṣọ́ra kan ní ọmọ ìlà àdáni àtàwọn tó jọ bẹ́ẹ̀ ní tó bá ti yàtọ̀ wọn àti ẹ̀kọ́ blọ́ọ̀kù wọn àkọ́ pàkódà wọn àti ẹ̀pẹ́ mẹ́ mọ́sálásí inú gbó lásán níbẹ̀ àsìkò òru wá báyẹ̀ nínú gbé ẹ̀tọ́ bá rí tẹ́ kínú tẹ́lẹ̀ déédé bí yóò bá rí tẹ́ kó mọ́ kí lórí ẹ̀pẹ́ ọlọ́ọ̀ṣọ́lọ́ àwọn méjèèjì ẹ̀rọ àkúta ní òtẹ̀lítọ́lọ́nà méjèèjì ta làwọn méjèèjì ń fi ti ní ìníwáyọ̀nù rẹ̀ Allah subhanahu wa ta'ala ìrẹ́ ìyẹn ló fi jẹ́ sí pé gbogbo àwọn ànábì ọlọ́run méjèèjì wọn ẹyọ kan ni àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ tí wọ́n bá lọ sí gbogbo àwọn ènìyàn àwọn ọ̀tá àwọn akọ ẹrú wọn akọ ẹrú wọn akọ èrè ogun gbogbo sábà kó lójú èèwọ̀ nìkan mú ìyọ̀tọ̀ yẹn àtàwọn àtọmọlẹ́yìn kí ni yóò ṣẹlẹ̀ àwọn oníṣà ní gbogbo tó kó bọ̀ látọjú ogun yẹn wọn kò gbogbo ẹ̀ wọn wà máa dájọ́ wọn gba góòlù ni wọn gba yẹ́rì yìí ni wọn gba kìnnìkan ni wọn gba igbá ni wọn gba wọn kó gbogbo ẹ̀jọ́ wọn kó jọ wọn kó jọ. tábà kó jọ in tí ó wà jẹ́ kí wọ́n mọ̀ pé ogun táwọn jà yìí nítẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run tí ó sì jẹ́ kí wọ́n mọ̀ pé ogun táwọn jà yìí àwọn jà pé wọ́n máa retí pé gbogbo èrè ogun táwọn kó yìí iná kan gbọdọ̀ ṣẹyọ láti sánmà iná yẹn á dẹ̀ máa bọ̀ so ṣé ó ń bọ̀ wá sórí nǹkan ogun yẹn á dẹ̀ ju gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ bí wọ́n bá jagun tán wá kó ẹrú tán fẹ́ tán kó ìwé ìwé tán bá da gbogbo ẹ̀ kalẹ̀ àwọn nǹkan àlùmọ́nì làwọn yòó tán bá kó gbogbo ẹ̀ kalẹ̀ tán bá retí iná yẹn tí iná yẹn ò bá fi jáde wọ́n máa sọ̀spẹ́tì ara wọn pé ẹnìkan bẹ́nu tá a kó lójú ogun yìí kò tí ì ṣe kínú kò tí ì kò tiẹ̀ kalẹ̀ wọ́n wà máa wò wọ́n wà tóra síra wọn àbí lágbájá títí títí bẹ́ẹ̀ ni ìyẹn bá tó wá sáì àmọ́ ká mọ́ lọ́wọ́ náà ni ló ṣáàtú padà gbé kínní nílẹ̀ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ iná ni ó tó wá ìgbà náà ni ó tó sọ pé alhamdulillah ajagun yìí gbogbo bó ti fìyẹ ká ṣe ó náà ní kíni kò náà lọ. àmọ́ gbà tó kó yàtọ̀ wa Muhammad sọ̀rọ̀ ọlọ́run ní àwa mùsùlùmí tòní tá a jọmọ lẹ́yìn àlẹ́ni látòlí àlẹ́ni má bá báwọn ọ̀tá ìsìláàmù jagun àwọn tí wọ́n bá kó bọ̀ ń bẹ̀ lẹ́rù àwọn tí wọ́n bá kó bọ̀ ń bẹ̀ lẹ́rù ń wà á pa gbogbo ẹ̀ kó pátá anábì wà bọ́ bẹ́ẹ̀ yóò wà máa pín ẹni tí báyìí bá tọ́ sí ẹni tó gòkè tọ́ sí ẹni tó lè jẹ ẹṣin tọ́ sí ẹni tó lè jẹ ràǹkómi tọ́ sí ẹni tó wà táwọn méjì ó jọ pín ràǹkómi kan ẹni táwọn márùn ó jọ pín ràǹkómi kan anábì wà pín bẹ́ẹ̀ kọ́ọ̀tù tó pín one over five ní twenty percent ní sábà kó bọ̀ lójú ogun adábì ló pín ìṣẹ́gbẹ̀sán ìlànà tí kò lẹ́gbẹ̀ẹ́sọ náà tẹ́lẹ̀ fún nìkan náà ní ọmọ ẹ̀lẹ́gbọ́ torí gbogbo ẹ̀ náà bùkátà àwọn mùsùlùmí ló padà fi gbọ́ àjẹ́ ẹ̀nà òdìdì lẹ́yìn tó bá yọ kúrúsù èyí tó bá kù mú ẹ̀ lẹ́yìn one over five tààkù ní twenty percent òun ni yóò máa pín lórí àwọn sínú lórí àwọn sọ̀hábà àti gbogbo àwọn tó kù náà wọ̀ sí àdáńtó lẹ́yìn kan táwọn pé ẹja fún ilé yìí kìíní kalẹ̀ nípa wọlé àwọn ọ̀nà tí wọ́n máa ń gbègbà ní. fáwọn nǹkan wọn wọ̀nyí wò rí bẹ́ẹ̀ fáwọn ànábì láàrin àwọn ọmọlẹ́yìn rẹ̀ àtàwọn tí wọ́n lọ tí wọ́n pín nǹkan ògbẹ́lá kúta ni wọ́n fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala àṣẹ ta ni wọ́n fi tẹ̀lé kéèké àṣẹ nìkan kéèkì àṣẹ individual ló fi wípé àwọn tí wá dáadẹ́ mùsùlùmí ní ẹmọ wípé wọ́n pé la nufarriqu bayna ahadin minhum la nufarriqu bayna ahadin minhum wa nahnu lahu muslimun àwọn ò ní tó ń pè àláàrin ẹnìkan gánà ànábì ọlọ́ tó rádi pé gbogbo mẹ́sẹ̀jì kan náà wá pàdé àwọn wá dá gbogbo ayé padà sọ́dọ̀ ọlọ́ni so àwọn àṣìrẹ́ wa nahnu lahu muslimun kéèṣe lànà ìjẹ̀wú nílà tẹ̀lé

ọlọ́run nípa in àmàlú bíbí ìpìlì máa àmàlú tó bí ìbọ́kọ̀dé ìtọ́dọ̀ wò. bá in àmàlú bíbí ìpìlì máa àmàlú tó bí ìbọ́kọ̀dé ìtọ́dọ̀. ọlọ́run ká ní wọ́n lọ nírú gbàgbọ́ tẹ̀yìn ní ní ẹ̀yìn fàhàwọ̀ ìlú wa lọ́wọ́ ayọ̀ rẹ̀. táwọn kèbèrè tán bá lọ nírú gbàgbọ́ tẹ̀yìn sọ̀hábà ní ní ìbọ́kọ̀dé ìtọ́dọ̀ wò. ọlọ́run ní ah, وإن تولوا فإنما هم في شقاق فإن تولوا àmọ́ tó bá dẹ́rù bọ́ nígbé àwọn ògbà àwọn òṣèṣẹ́ ṣe àwọn onírú àwọn òṣèṣẹ́ ìmọ́ni àwọn ọlọ́nìfà إنما هم في شقاق ọlọ́ni ìjí ó mọ̀ sí wọn ni pé kó wà nínú ṣẹ̀kọ́ ṣẹ̀kọ́ kù ni ọ̀rọ̀ wọn ò ní yẹra wọn èdè wọn ò ní yẹra wọn ilé yóò máa ṣe ti ẹ̀lọ́tọ̀ ilé yóò máa ṣe ti ẹ̀lọ́tọ̀ ilé yóò sọ ti ẹ̀lọ́tọ̀ ilé yóò máa sọ ti ẹ̀lọ́tọ̀ nítorí pé wọ́n ti yapa sí ìlànà àwọn sàhàbà Ọwọ́ sàbí ọ̀làrí ló fi jẹ́ wá tó ní ẹ́fídẹ́ǹsì fún wa láti fi mọ̀ pé àwọn sàhábà rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ìtàhálà àrẹ̀ ẹni ọlá ni wọ́n ẹni ọ̀là ni wọn ẹni tí ọlọ́run ọba sì ti yọ́nú sí òní wọn so ìwọ tí wọn náà bá ń bẹ láyé lónìí bí wọn náà ó ṣe rí yọ́nú ọlọ́run yẹ kọ́ máa bì bí wọn náà ó ṣe rí yọ́nú ọlọ́run pé kí ni ló yẹ kọ́ máa wọn dáa ṣe kí ni dáa náà kó mọ̀ sí wá lẹ́ni tí ó mọ̀ ní kórìíra àwọn sàhábà lẹ́nu wọ́n ní àbá lọ́wọ́ ní ìtàn ẹ̀rí pé èèyàn kan ò ní kórìíra wọn lẹ́nu èrí kọ́ ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ nígbẹ̀ ìyá yìí pé kí wàhálà mọ̀ bá wọn kí bá àjálù kó bá wọn kí ká dánwò kó bá wọn kí ká gbà kó kó rélù wọn àwọn tí mo ṣẹlẹ̀ sí wọn ni nítorí pé àwọn ẹni yìí lè ti ẹni tí èèyàn máa ní ìtọ́jú kọ̀ọ̀ sí sẹ́gbà nípa àmọ́ sọ̀rọ̀ ẹni bá báwọn ẹni èmi ọlọ́run tó rẹ gbógun tí wọ́n tó bá ń dìkílẹ̀ wọ́ pẹ̀lú wọn láìláha ìlọ́lá tó dúró dúró pé àníṣẹ́ mi nígbàṣẹ́ àníṣẹ́ àní àwọn tí lẹ́ni máa ń ṣe kan pa wọn àní à ọlọ́run bá lẹ́ni bá tó bá jẹ́ pé ó lè kojú ogun ọlọ́run ẹ́yẹ́ káwọn owó náà túnbà tó náà bá rí pé wò bá lè kojú ogun ọlọ́run kí ni yóò ṣe àbíkó sí mẹ́lọ èèyàn kò ní báwọn ẹni ọlọ́run kọ gbogbo wàhálà pẹ̀lú wọn kọ wá wàhálà rẹ̀ tó bá ti gbogbo wàhálà pẹ̀lú wọn kọ wá wàhálà ó gbèsè ayé ara rẹ̀ ọ ń wá ìdààmú fún gbèsè ayé ara rẹ̀ tí ọlọ́wọ́ ọba sùpánù wọ́n tàbí rẹ̀ wọ́n pé fa in amanu bi mithli ma amantu bihi faqad ihtadaw. fa amanu bi mithli ma amantu bihi faqad ihtadaw. ee o. wa in tawallaw fa innama hum fi Allah àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ láwa yìí gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn pátá ló wá gbà káwọn mùsùlùmí ó ronú báyà àwọn ìṣẹ̀lẹ̀ ńlá hẹ̀rìmà hẹ̀rìmà ìmí ìṣẹ̀lẹ̀ lókálì ìmí ìṣẹ̀lẹ̀ internationally ayé ẹ̀kọ́ ni gbogbo ẹ̀ wá ní gbogbo ẹ̀ pátá òun ló gbà kéèyàn wá ronú pé ah! kí ló dé tuntun ní ìṣẹ̀lẹ̀ báyìí kí ló kí ló bí kì ní ìgbà ẹ̀mà èyí ò lè jẹ́ kí èèyàn náà lè ibi ronú ìṣẹ̀lẹ̀ bíi mẹ́ta nú ẹ̀ tàbí méjì nú ẹ̀ yóò dá a gbà kejì ara wa lè lórí. ìkánú àwọn ìṣẹ̀lẹ̀ yìí tẹ́mọ̀ pé nílẹ̀ Yorùbá à ń jà sí ọ̀rọ̀ ó ṣe jálà bí ó ṣe jálà ayé ẹ̀kọ́ ni àwa máa ń sọ̀rọ̀ àwọn àfáà tó ń di orí èèyàn àtàwọn àfáà tán tí wọ́n mú ọmọbìnrin olóbìnrin tí wọ́n kún tí wọ́n ń gbé apá èèyàn tí wọ́n ń lo páàkì èèyàn àtàwọn alágbàkó àfáà tí wọ́n ní bọ́ọ̀ tí jẹ èèyàn ọ̀ lè jẹ́ èèyàn tí wọ́n fi gbogbo wọn báwọn wọ́n pọ̀ láwùjọ tiwa ọ̀rọ̀ làwa máa ń sọ láàrin ara wa kíní kan wá ṣẹlẹ̀ ní ìlú ìlú mo rò pé ọkùnrin kan <clears throat> agbábọ́ọ̀lù ni wọ́n ní kílọ̀bù kan bẹ bíyá West Ham àbí kankan kan wọn ni wọ́n ń bò ó kọ wọn náà bí kọtí zoma ní kíní kan nìkan zoma láì ló kọjú ẹ̀ náà <laughs> wípé àwọn ìbò ó já ń lè fún West Ham àwọn ará UK náà kan náà ó wá ṣe kinní kan kíní ó sì di ọ̀ràn wọn lọ́wọ́ mo ní yé ọlọ́mọdé kíjọba nàìjíríà náà wà ní máa ronú báyìí aláì ó ẹ̀rọ ó bá wa eradicate yóò ẹ ní ti jẹ́ dálà ní bẹ́yìn àṣíyájí wà dùhà kí ni ṣẹlẹ̀ ọkùnrin agbábọ́ọ̀lù yìí ẹn dáwọn èèyàn fẹ́ràn nípa agbábọ́ọ̀lù ní ti ń gbowó gidi owó tààrà mo rò pé nígbà òbí ó lọ gbá bọ́ọ̀lù ó dé náà ni ló bá dé padà ó dà tó rà rí fídíò olóńgbò rẹ̀ tó ní olóńgbò o olólóńgbò o káàkì àbólóńgbò náà kọ́ ó ní ní ìpolóńgbò rẹ̀ ló ń jẹ múùsù ẹ̀hẹ́ ìgbé múùsù múùsù ló dára bíbí mọ́ ní olóńgì ní ọ̀sẹ̀ wàwà olólóńgì ní rẹ̀ olóní múùsù rẹ̀ òun yóò ra oúnjẹ fún múùsù sọ́jú láwọn táwọn owó táwọn ọmọ bí irun oúnjẹ fún mùsù kìí sọ lé kéré o owó tàbí irun oúnjẹ fún mùsù ó ju owó tẹ́lò mí ìrìn jẹun lọ ẹgbẹ́ ìmàkùnrin olówó nàìjíríà ìjọba tẹ́bá sí pé ìrólò ńlá lè dé tẹ́bá mọ owó tí wọ́n fi ná oúnjẹ fún mùsù ó ju owó téèyàn ná ní kíni ní èdè lọ owó tí oúnjẹ tí mùsù ó jẹ níjòkó ẹ̀kan àwọn ajá kan bẹ oúnjẹ tí wọ́n ń jẹ ẹ̀wọ̀n àwòfin nígbà tá a já balẹ̀ mọ́ ajẹun eléyìí ìwọ tó jẹ́ èèyàn tó wà wòrà rẹ̀ pé tí ayé tẹ́ ló wá bàjẹ́ tó bẹ̀rẹ̀ dàbí wò òun ní wá náwó lórí mùsù yìí òní fún mùsù ló ń jẹ òní jẹ dààmú lórí mùsù àbá bó ti ti tírénì dénú kí ni yóò sínú náà ó ti bọ́lá dára ìgbó wá ti tírénì dé ló bá ó ṣáà wà nílé rẹ̀ ṣáà ìṣọ́ọ̀tì ní adájú bá ń kó wà nílé ẹ̀ ó bá mú mùsù rẹ̀ mùsù ara rẹ̀ náà ni ó bó ti mú mọ́sùn nù ó dẹ̀ gbé o ó dẹ̀ kí jẹ́ nígbà tí wọ́n ti kí football bí mùsùlùmí rẹ̀ mú glory tie lọ sí oyún adúlọ́gbà tí wọ́n gbà ń kọ́ láti lórí kó dẹ̀ sún kó lọ láǹdì ní ẹ̀yìn náà o ṣe bẹ́ẹ̀ àbúrò rẹ̀ ìyẹn náà footballer nìyí náà èyí ń play fún club wòmí ìyẹn ló wá gbé bóòlù dání ìyẹn bá ń kámẹ́rà tẹ́ bá wo sí ìyẹn ẹ́ múùsù yẹn pé kó bẹ́ẹ̀ ọ̀tí múùsù kọ́ ó ń ṣe fàájì pẹ̀lú múùsù ló fi gbá múùsù bí fútbọ́ọ̀lù tí múùsù fi lè zúù èyí ò lọ ẹni tí àwọn yóò ọ̀nì lọ confam ẹgbẹ́ lórí tánẹ́tì ní ìlú ìlú ẹlẹ́gbẹ́ ìròyìn ó ní pé pé adáìní ẹ̀ nínú ibi tó ti ń jẹun báyìí tébù tí gbogbo àwọn tíyẹ̀ tí gbogbo máa ń jòkó síbi jẹun sọ̀rọ̀ àǹdẹ̀ báyìí abẹ́ tébù yẹn mo rò pé mùsùlùmí sáwà bẹ̀rẹ̀ ó bá tún wá mùsùlùmí ó dà tún wá gbogbo tó ní bí ó tún fẹ́ ní jàǹbá mi ìgbà tí ó ti gbé bòmí jáde fún wa ọba tún gbé mùsùlùmí ó gbé dání báyìí ọmọ rẹ̀ ọmọ bíbí inú ẹ̀ ọmọ kékeré ọmọkùnrin lọmọ náà ó kàn tún na mùsùlùmí ta ni múṣù tala ló ni múṣù òun ló ní nǹkan ẹ̀ ó sì gbá múṣù àgbá àgbá àgbá kò jù wá náà lọ àbúrò rẹ̀ tó náà jẹ́ fúgbọ́lá tó ń kámẹ́rà ogun kìíní òun bá gbé sórí pátọ́sù tiẹ̀ pé àfáàdì táwọn ṣe ní <laughs> inú ilé àwọn ọmọ fáwọn ti ṣàgbákò fàájì táwọn ṣe ní àwọn rẹ̀ ó bá ṣe ọmọdé ń gbá múṣù ń pa ọmọdé ń gbá múṣù ń àbá pínpín mi ti jẹnẹrétì reaction àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní ìwé a ah, kí ló ń ṣẹlẹ̀ nínú ilé ìgbẹ̀ kí lè a fún odidi olóńgbò lẹ́yìn gbangba fún ọba yìí kí ṣe kà á ó náà ní fílì náà àyẹ̀dá ọlọ́ọ̀kan lòun náà kò ó jù lọ́dún ẹgbẹ́ àbá kúmọ̀ ti darí ọmọ lọ́wọ́ nù ibi ó ti darí ó làwọn kan bá jáde yẹn bá láwọn làwọn elétò ilé kan ẹranko elétò gidi kan ẹranko làwọn bá jáde bàbá ní pẹ̀lú tó tẹ̀lẹ̀ yìí court room àti ìlàpẹ̀lẹ̀ kan ó àwọn àwọn gbọ́dọ̀ fẹ́lẹ̀ kí ìjẹ́ yóò délé ẹjọ́ pẹ̀lú tó dánwò yìí àbá ọ̀rọ̀ ti ń di pé ó ṣe ṣe kó lú ẹ̀wọ̀n ó sì ṣe ṣe kán fáìnì ẹ̀ ní owó ìgbàrò yìí ni ó jáde wọ́n ní court room àwọn ti fáìnì ẹ̀ ní two hundred and fifty thousand pounds owó ẹrú ọlọ́run tí wọ́n bá ń convert ẹ̀ sówó nàìjíríà ó wá jẹ́ two hundred and ninety million naira nítorí kí ni lórí pọ́ fún mùsù nípa torí pọ́ ọmọ ibi rẹ̀ náà dẹ̀ gbá mùsù ní kí ni ó gbá mùsù létí. tọ́ ìyẹn nìkan kọ́ àwọn adidas táwọn adidas táwọn ń ṣe bàtà àti ìforísí ìgbà àwọn ajíláṣí wa ni àwọn sáìnì kọ́ńtàkì tó pẹ̀lú ẹ̀ fáwọn oṣù ẹ̀mọ́ fún láwọn sponsorship kọ̀ọ̀kan látàsìkò yìí lọ àwọn withdraw gbogbo ìgbìyànjú táwọn láwọn fẹ́ mọ́ ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀dá kí ló ṣe ó gbá mùsùn pa ọmọ rẹ̀ ti gbá mùsùn létí ìgbà tẹ́nìkan nígbà táwọn elétò kìnnìkan ẹranko dáṣọ́lẹ̀ kan ìgbà táwọn máa sọ̀rọ̀ wọn ní abẹ́ máa wo sí ìyẹn ó wà họ́rìbò ó wà kìíní kan ó wà igá wọ́n ní fast. inú tó wá ṣe dé àbúrò ẹ̀ ló wá ń fìmọ̀ ẹ̀ inú tó tó wá ṣe dé ọmọ ẹ̀ náà wọ́n wá àwọn pìrìsẹ́ǹtì kìíní ò bígbà fi pé wọ́n gang up against musu ẹ̀yìn máa wò pé a nígbà àti àwọn sọ pé wọ́n gang up against musu ni àwọn tí wọ́n gang up against èèyàn kọ́ ẹ wá dákun jàmá mùsùlùmí irú tó ṣẹlẹ̀ yìí àwọn eléri ibú tiwa tí wọ́n ń jó olóńgè ní láàyè kí lẹ̀ ẹ́ ṣe sí wọn kí lẹ̀ ẹ́ ṣe sáwọn yẹn aláwọn èbó náà perfect níbi kan bẹ́ẹ̀ máa polo àwọn náà láwọn nǹkan ní ìtàn ṣe táwọn máa ń rò fáwọn ń ṣeré ìdárayá ni wíwà ó dẹ̀ takò kí ni ó takò ṣẹ̀rí ọ̀la wọn á ṣẹranko lè mọ̀ wọn á ṣẹranko ń ṣùgbọ́n wọn á ṣẹranko ń bá ṣe ìwọ̀n àmọ́ iye tí wọ́n ṣe yẹn ìsìláàmù lónìí anábùwà muhammad sallallahu alaihi wa sallam anábìnrin dákọ̀lá ti mọ́rọ́ àtúnni náà fi hírọ̀tìn rọ̀bàtọ́tìhà anábìnrin obìnrin kan wọná látàrí olóńgbò tó dè mọ́lẹ̀ falamtutù ìmọ̀ha ó di olóńgbò yìí mọ́lẹ̀ kò fún olóúnjẹ wàlámtẹ̀dẹ́ àhàdá àkúlùmí kọ̀ṣáṣùn àrùn kò tún wá tí olóńgbò nílẹ̀ kó máa lọ rèé ta kòkòrò jẹ hátà máa jà olóńgbò nídìí kú bẹ́ẹ̀ ìjọbi yìí jẹ́ ní nítorí ẹ̀wọ́ náà kò dúbà lọ ṣe pé àádárí kí àwọn báyìí tọ́lọ́ bá ń pa ọmọ náà ìjẹ̀ ní wọ́n tòun náà kí ló mú wọn náà torí kó di olóńgbò mọ́lẹ̀ torí pé kò fún olóńgbò lóúnjẹ ẹni jẹ́ ẹ̀wá ń jó olóńgìrì láyé kọ́ ẹ wá máa rí àwọn kiri burúkú wọ́n sì máa túnbọ̀ sọ́ọ̀tà gbangba ìkànnì wọn gbà tó ju ká ọmọ nìkẹ́rì kí gbogbo wọn náà ti ń pariwo àwọn òjò orí èèyàn àwọn náà ti sọ pé àwọn tako kí èèyàn máa jó orí èèyàn rẹ̀ débi táwọn ẹ̀kẹ́ ti láwọn tako kí wọ́n máa jó orí èèyàn níbẹ̀ ni àgbáyẹyẹ kan náà lára wọn lòun ti sọ pé ẹjọ́ bá lórí rẹ̀ tó onílárí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ kó kẹ́ sì lẹ́wọ̀n kẹ́ fáìní wọn ní kíríkan bídíò lágbára rẹ̀ onílé tán tọ́ lẹ́ni táwọn kan tí wọ́n tó ń sọ yíò táwọn kan láwọn ògiri èèyàn tí kan ní kan máa ń lórí èèyàn náà lórí kan jẹ èèyàn bẹ́ẹ̀ bá jẹ èèyàn ẹ̀lẹ́ bá ti jẹ èèyàn ẹ̀lẹ́ jẹ́ èèyàn níbi tí gbogbo orú yíò ti ń lọ ibẹ̀ á ní gbogbo wọ́n jọ àgírí àìní òtítẹ̀ tó ti ṣàgírí láàrin dálà

ẹ̀ka máa fọ́ọ̀lù fáwọn lówó gan àwọn lówó gan àwọn àtúbẹ̀ kan lórí ọ̀la ìkọlẹ̀ torí àwọn náà láti wọ́n sọ fún ẹni pé wọ́n ló ń dìfẹ́ǹdì wọlé ògbóru táwọn náà mọ̀ pé dàásọ́rọ̀ àtàwọn wà sọ́mọ̀ pé wọ́n gbọ́dọ̀ mọ dẹ́rú ẹ̀wù lọ́wọ́ ẹ wá ń dìfẹ́ǹdì àwọn rádaràdá tó ń ṣe wéyà rẹ̀ ẹ wá ń dẹ́rù àwọn èèyàn káàkiri torí rọ́ torí àbòsí torí jàmbá èyí ló èbó jẹ ìwé ìsọ náà yẹn pé a ah, kò bùjú tó burú bẹ̀rẹ̀ àtúrà àwọn ọmọ ìjọ lóńgbò láyé nàìjíríà <laughs> nàìjíríà wa àwọn kan sọ pé àwà ọ̀nà àwọn àfáà yìí tó àwọn àfáà yìí lọ́wọ́ ẹ dákun wọ́n bá wá lè tìyàn mẹ́wọ̀n torí àmì ìtàn bá ń fáyìn èèyàn tí gbogbo òlú kẹ́yìn síyàn nítorí ó dàbí gbọ́n láwọn kúlọ̀bù rẹ̀ gá ti wìdúrọ̀ ẹni tiẹ̀ náà èyí òun ò tí kò bá wọn. sábà lè hàn yẹn lè mọ̀ nítorí yìí o sàmìnà dọ́dúnkùn kí wá la wá rò sí àwọn tí wọ́n ń lo ìlẹ̀kùn fáàm nílẹ̀ Yorùbá ti wá táwọn àfá àkájútù polówó ẹ̀ á ti tún dúró kì í eré jẹ́ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí mo lérò pé ó gba àkíyèsí náà ó sì yẹ ká fi wò pé á pẹ̀lú eléyìí ilẹ̀ Yorùbá a níbi ọ̀làjú ẹ̀kọ́ nípa islam ẹ̀kọ́ islam gan ṣáájú ọ̀làjú torí pé ordinary ẹ̀kọ́ islam adẹ́gbẹ́ yẹn mọ̀ pé gbogbo àwọn ẹ̀rọ dára dára táwọn ilé ìṣe kò sọ̀rọ̀ mẹ́ gbogbo àwọn ẹ̀rọ dára ilé ìṣe yìí kò jámọ̀ kankan ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ rẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní nàìjíríà wa mí nílẹ̀ yorùbá wa mí ní ìbàdàn tòṣù mí ẹ̀rọ ọlọ́run kan àtàwọn èèyàn kan látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbàdàn sí ìjẹta àbíjẹ̀ náà kan ìjẹta àṣọ ní rọ́bìrì kan wáyé àwọn adigunjalè fẹ́ lọ kojú àwọn mọ́tò tí wọ́n ju owó lọ báńkì àwọn báńkì náà làwọn kọ̀ ọ̀bẹ̀rẹ̀ láìpẹ́ àwọn ọkọ̀ tí ọ̀gbìn tọ́ ọmọ ẹ̀ẹ́dá lóyún ìwọ́n kọ́ àbẹ̀kọ́dún ìbèrè báyìí àwọn àlọ́ rọ́ọ̀bù mọ́tò yẹn wọ́n ti da ìwọ́gbọ́n lẹ́nu pàpàpàpà àwọn ọlọ́pàá náà dáwọ́ àmì nínú àkọọ́lẹ̀ ọlọ́run ọmọ ìyá wa kan wá ń bẹ áńkì àfa náà ní ọ̀sítàbù mubarak Sulaiman ọ̀làǹdíwájú mo rò pé bí tí wọ́n ti ń yẹ̀bọn ìbọn bá àpá wọn ìbọn ti léèrè òkú àpá wọn. ìbọn tó bá àpá yìí àpá tó gbàgbé kọjá sí àgbèrè rahimah allah rahmatan rahmatan. kí ló wá mú àkíyèsí wá lórí ọ̀rọ̀ àpá yìí ọmọ ìyá wa náà lọ́mọdé àbáwá kẹwọn ọlọ́mọdé àbáwá nínú nínú ẹni tẹ́mi ní kọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ pé á ìyàwó àpá àgbà yìí òun ti ṣe ní àtúná bí màkà sí ìjọba tó kà wà ọmọ ní ìlú rẹ tó àtijọ́ kó tó máa ọlọ́mọta bá wa lọ́wọ́ lójú ó sì bá wa gbọ́ bùkátà wọn torí inú ẹ̀bùn tí máa ń sábà ba ìlú náà dé ìlú wa ní ẹ̀bá lọ sí ẹ̀ báyìí lóṣù àwọn ìyàwó làkókò jọ yìí àwọn ọmọ là ń bìjọ yìí gbòò láti fẹ́ àti fẹ́ sí èyí ó wá dà sí ló dà ni ọlọ́dà kò wọ́n ṣàdédé wọ́n gùn lórí dáadáa o tí yóò bá wá sí pápọ̀ lẹ́ ògùn lórí dáadáa ni àwọn arúgbó ti wà lásàgbọ́n ọmọ dàpọ̀ àwọn ìyàwó àwọn ọmọ wa dàpọ̀ mọ́ dàwọ́ làbọ̀ lẹ́nu wa ọmọ ìyá wa náà ti wọ́n dé ọlọ́pàá dọmọ láàpọ̀ dáyàwó làbọ̀ lẹ́nu tó wọn láti ọ̀pá rẹ̀ ọmọ ìyá wa yìí tí wàá ló mú mi ní alákèsí lójú ọ̀rọ̀ náà kódà èmi ò mọ̀ pé ní ọ̀hún bẹ lórí french league french di ni àṣẹ ni dáadọ́ àjà ara wọn ìmọ̀dún tí mo wá di wọn yìí báwọn wá di mi ní ìmọ̀ aṣáàmọ̀ pé kò sáà mo rí lórí fúrẹ́dì nígbà tí mo padà dáhùn náà mo kọ́ náà. mo wá rò pé mi ò mẹ́rin yìí ọ̀la ìgbókòó rí ìmọ̀ ẹ̀ náà mo kàn ní báwọn yẹn bẹ̀rẹ̀ sí ní pariwo náà àmọ́ pélé yóò bá wa sọ tẹ́lẹ̀ yóò bá sọ báyìí tó sọ dáadáa fún àfáà náà tẹ́lẹ̀ gbogbo kálukú tó wá máa àfáà yìí rí gbogbo wọn náà sọ dáadáa fún àfáà náà kódà ìyá kan tó jáde ìyá òun ra ìpọn fọ́n fídíò ìyá yìí náà báyìí ìyá yìí náà bí ìyá àbàdàn bá lọ náà ìyá yìí náà dáa gbogbo tí náà sọ lọ sọ bọ wàláì dáadáa náà ẹnu kánábọ Muhammad sallallahu alaihi wasallam yá mà pé tó kù bá fún ètò tá a bá ń sọ̀rọ̀ òun náà ni yóò jẹ tó kù ní yóò bá pàdé nínú sàárè anábìjà mọ̀ sí antum ṣòhádà ọláhì ó lẹ́yìn ní ẹni tẹ́ ẹ máa jẹ̀rí ọlọ́wọ́n bá jẹ́ lórí rẹ̀ ọlọ́wọ́n máa yára náà mọ́ṣábà àforíjì wọn níbo lè ní wọ́n lọ ní pé ẹni táwọn èèyàn wá mọ̀ ẹni táwọn èèyàn já mọ́ táwọn èèyàn kàkà fún ọ̀hún sí màlá kà fún mi àbí àwọn èèyàn sáà mọ̀ ń gbà náà ìjọba òun mọ́ mo wá ń wo àwọn tó wá ń pass comment lórí wọn àwọn tí ò wá máa fà wọn rí gan wọ́n ti wá fẹ́ pọ̀ jù àwọn tó máa fà lọ ẹni yóò bá sọ ọgbọ ìmẹ́rin ilé òtọ́ ọrùn ah, àmọ́ pẹ̀lú táwọn èèyàn sọ ah, oúnjẹ tó ṣe báyìí lóhun ilé náà bá sọ̀rọ̀ ìmẹ́ ah, àbáhùn lóòdí lóòtọ́ àmọ́ pẹ̀lú tí mo ń gbọ́ nínú rí pẹ̀lú bá sọ àwọn tẹ́mi yìí sọ ẹlòmí o àwọn tẹ́mi yìí rí kí ni wọ́n jù ilé onímí ló sì mọ́ wọ́n rí ẹlòmí jẹ̀jẹ̀ ọpọlọ́wọ́ mọ́ wọ́n rí ẹgẹ́ bí ọ̀rọ̀ àríbáyọ̀kẹ́ ìhàmìlọ́pọ̀lá àwọn náà jọ pọ́pá àwọn ọmọ àbáwọn ilé tágbà tó wá rí táwọn yẹn gbé fídíò wọn jáde jẹ́ ah ẹni yìí ní àti wọ́n jọ pàdé lẹ́nu àìsí ní ìbíyá wọn fi ọdún kan sínú àwọn àbí kankan rẹ̀ ló padà bí pẹ́sẹ̀ mọ̀ ìfẹ́ ní táwọn ọmọ rẹ̀ nínú ọ̀lẹ́ mi ti wá rí òun kan tẹ́ rí gbogbo àwa tá a bá ti ṣẹlẹ̀ ní ìyáṣẹ́ dáwà ní ìyáṣẹ́ olórin kan náà ní má ṣe ń torí sẹ́ni mo fẹ́ káwọn èèyàn mọ̀ mi fẹ́ káwọn èèyàn mọ̀ mi lọ́pọ̀lọpọ̀ ọgbà ọkàn wa dààmú náà ni ìran kó wà ní mọ̀ ní gbúrò rẹ̀ wọ́n ní mọ̀ dáadáa. àmọ́ ọ̀sá àmọ́ jíjẹ́ bọ́lọ̀ ìjọ tó lọ́wọ́ bó bá gbó kọ̀ rẹ̀ jáde ó lò dójú ayé rẹ̀ náà ni ìyóò wa máa jẹ́ àlékún orí lásán ó sì lè jẹ́ pọ́ kùtàn náà torí pé irú àpọ́nlé tí bọ́dà yìí rí gbọ̀n kùtàn yìí èèyàn bẹ̀rẹ̀ ni máa tọrọ pé ọlọ́run ọ̀sẹ̀ mi ló kú báyìí kí n lè yíwọ́ àpọ́nlé yìí àkọlé yẹn pọ̀ kó yẹ nílẹ̀ bíi pé kò wulẹ̀ ọ̀rẹ́ kọ́lọ̀ ojú wọn kú báyìí kálukú ti bẹ̀rẹ̀ sí ní wọn pé ké ǹjẹ́ tèmi náà bá kú báyìí pé mo lè rí wọn náà yìí a ah, ọlọ́wọ́ bá fi pọ́n bọ́dà ìdáhùn sọ ìdílé ó fi kú pọ́n àbá wa yìí náà ó fi kú pọ́n ìyá wa náà dáadáa nígbà tó kọ́ra tó rí àwọn nǹkan bí jẹ́ pẹ̀ pé ah oníkéwù gan-an nìyí pé àwọn kíláàsì níta ara àbá Arabic online eh, class or something like that mo sáà bí àwọn post àwọn post àkànlọ lórí wọ́ọ̀dù àfà rẹ̀ tẹ́bá lórí orí Facebook àfà náà rẹ̀ kọ́nù ẹ̀ ní máa rí gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó kàn yàn ẹ̀ ní bà lórí gbogbo kí ní àfà rẹ̀ ẹgbẹ̀ fẹ́ dà kẹ́ni wá sáà àmọ́ wọn ò sí ìhù kàbáyíká ọgbà wà sí àwọn táwọn èèyàn sọ lára àwọn làánù ìmúra wọn lọ ni pé ìwọ tọ́rọ máa wá táwọn èèyàn mọ̀ mọ́ tọ́lọ́run bá ti náà nímọ̀ wà láìwọ̀n nímọ̀ náà ẹwọ ọmọ ìyá yìí gbogbo ẹ̀rọ ti fẹ́ mọ̀ láì àwọn aráàlú ìbò tán sí nàìjíríà lọ́sí mọ̀ pé a ah, wọ́n mọ̀ pé à ń dárò ẹ̀ nìkan ah, a ti ń béèrè kálẹ́ ní yìí ah, ẹ̀ka ń béèrè lọ́wọ́ tìbí náà ní inú mọ̀ wọn ọ̀sẹ̀ tó máa jẹ́ nàná àbí ọ̀sẹ̀kùnlá wọ́n kàn iṣẹ́ dáadáa náà torí pé nílò àdáhà lóṣùnà ọ̀jọ̀mọ́ jẹ́ ọmọ àti ayé là ń bẹ́ẹ̀ lọ́rùn fún wọn pé ọlọ́run dà sí wọn lọ́wọ́ àlùjẹ́ náà kódà ń bi ibi tó yà èmi lẹ́nu dé ni pé àwọn dẹ̀dẹ̀ wulẹ̀ gan-an ṣàdúrà bàbá rẹ̀ àtàwọn ilé kékeré ìgbà mo rí ọ̀rẹ́ ilé kékeré kú nǹkan tó kọ fún mi á kódà ti èmi rẹ̀ pé alùpàdùn máa ṣe ìdá ní ọlá tó pè lórí ni tí ó fi àwọn ọ̀tá ìyà táwọn ìgbà tó yẹ kẹ́ padà ń sọ pé á ẹnì yìí báyìí sọ́dọ̀ náà bá sọ fáànà wọ́ta àwọn ọmọ ìyá wa náà ọlọ́mọ sábà ọlọ́run kò sì gba ìjọba wọn bákan náà ń pàdé ọ̀dọ̀ wa ó dákun gbogbo àwa mùsùlùmí ìbẹ̀rù ọlọ́run ó dọ̀wọ́ wa tẹ àti wà àlùjànnà ó lé ó sì rọrùn ó lé ní sádọ̀bọ̀ àbáhámà sọ pé àlùjànnà ó fàtìlì màkàrí àwọn ìkẹsẹ̀ mi kó ìlà òun sọ̀rọ̀ àdé àlùjànnà àmọ́ kí ló fi rọrùn mi fún mi pé téèyàn bá gbà fọlọ́ ọ̀gbọ́n àdàbí iṣẹ́ àlùjànnà yóò sì máa rọgbọ ẹni bẹ́ẹ̀ lọ́rùn láti máa ṣe iṣẹ́ àlùjànnà tó máa ṣe yóò máa rọgbọ ẹni bẹ́ẹ̀ lọ́rùn láti máa ṣe àmẹ́ni tí ò bá gbà fọlọ́ àbá iṣẹ́ àlùjànnà ó mọ̀ ìdílé báyìí èsì ní oṣù tẹ kò ní ma bí ó ti máa ṣe kò ní mọ̀nà wọlé yóò máa gbé gbà so ẹ dákun ẹ̀kọ́ á pọ̀ gan-an níbi ikú ọmọ ìyá wa àwọn èèyàn sì wà ní wọn àwọn èèyàn sì fi ẹ̀sìn ìròyìn wọn so ìwọ náà ìwọ náà kí ni àtọ́jú ìròyìn ìwọ náà tẹ̀ pé بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معذرة ọmọ ni a mọ̀ rẹ̀ a ni yóò bá rọ̀ jùlọ òkùnkùn olékùn kó nínú ọmọ ìsìnkú ó mọ̀ mọ̀nú tó kálukú ló mọ̀ rẹ̀ tó ìwọ náà ọ mọ̀ra rẹ̀ ìwọ náà jẹ́ rẹ̀ ewu wọ́n náà kàn máa wo rẹ pé á ṣe mo sì yanjú ṣe mo tó ṣá ṣe mo ṣe dáadáa ṣá tó wọ́n náà bá ti ń yẹra rẹ wò ọ́ mọ̀ bí wà ọ́ sì jẹ́ ààrẹ rẹ ọ́ sì jẹ́ ipò rẹ jẹ́ ṣẹ́ rí ṣiṣẹ́ nítorí káwọn èèyàn lè yìn ọ́ lẹ́yìn má lọ kó sínú sọ dáadáa ẹ̀wọ̀n èèyàn fẹ́ o wọ́n kọ́ o àtẹni tó wù àtẹni tí ó wù àtẹni tó mọ̀ àtẹni tí ó mọ̀ àtẹni fẹ́ràn rẹ̀ kódà yíwọ́n náà bá lẹ́nìkan tó ṣẹ̀ ẹni ni ò gbọ́dọ̀ sọ lásìkò yìí yóò kàn gba àbá yóò kàn sọ́ra rẹ̀ lẹ́nu yóò ti sọ́ra ìdí lórí búlà ní àwọn èèyàn tó gbogbo wáyé ọ̀fẹ́ gbogbo yìí kan sọ náà lẹ́gbẹ́ ẹ́ tàbí tí gbogbo èèyàn yìí báyìí tí gbogbo èèyàn sọ́ra dábà ipa rẹ̀ àfi kí àrùn tí wọ́n bá mọ̀ kó kù díẹ̀ o tẹ́tí á mọ́ lọ sọ́ra àforíjì gbọ́dọ̀ wọn kó forí ní ọmọ ìyára náà lórí ẹ̀rọ abẹ́lẹ́ ọ̀bọ̀n máa subhanahu wa ta'ala bí má lè wọ́n kárọ̀ bí wà ní ilé ìwọ̀n ọlọ́pàá àti àlékún àti àlékún àti ilé ìwọ̀n kankan wa ó sì ṣe àlejò dáadáa ń bo láti lọ oní pépà iná àmọ̀ ló ń lè létí lè máa àmọ̀ tó lè yí pàkọ́tẹ̀ ìdájà rẹ̀. fàtí àmàlú bí mi ti máa àmàlú tó lè mú pàkọ́tẹ̀ ìdájà rẹ̀ wà ní ìdáwọ́lá ọ̀fà ní ìdámàmù. الشقاق فسيكفيكهم الله وهو السميع العليم àwọn sọ̀hábà ni wọ́n rọ̀ láti àlèyìn àwọn ni ọlọ́wọ́ ọba darí ọ̀rọ̀ nípọ̀ àwọn Yahudi náà sọ̀rọ̀ tó bá nírú gbàwọ́tẹ́ iná gbà láti lọ bí pé má bá wọn bẹnu àtẹ́lú àwọn sọ̀hábà àdìjọ́yé wa náà ẹni bá ń bẹnu àtẹ́lú àwọn sọ̀hábà àti bọ̀tán ìjọba àdìjọ́ torí pé ọlọ́run ọba ti lóhun ó gbogbo tẹnu tí bá wọn ní òun sọ̀tá aṣọ àbáyíjì rẹ̀ ẹni ọlọ́run ní gbogbo wọn ẹni ọlọ́run wọ́n ẹni ọlọ́run ti ní wọ́n mọ̀nà káì so kódíkálukó lọ rí ara rẹ̀ jẹ́ sì kẹ́kọ̀ọ́ lára àwọn ìṣẹ̀lẹ̀ tó bá láwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ọmọ ẹjá mọ̀ ẹ̀nà fà lọ náà àti máa evidence jọ ayé ẹ̀kọ́ ni nígbà tí evidence bá wa clear láti wa mọ̀ ń ìbò lànà ní gbọ̀ lọ́nà ọlọ́mọdé àdúgbò aláyé ọlọ́mọdé àdúgbò aláyé ọlọ́mọdé rọmọdọ́ kó jẹ́ ká ní ti olóore ṣe ẹ̀ tàbí jọ̀mọ́ kọ́lọ́mọdé jọ gbogbo

ó ní sàlékún dáadáa fún wa ó sàlékún rẹ̀ fún wa gbogbo àwọn tí wọ́n bá wá sí lójú ọ̀nà táwa ń tàn máa kan mọ̀nà fún ọlọ́mọṣà bá wa dá wọn padà ọlọ́mọṣà bá wa fi wọ́n mọ̀nà ẹ gbogbo tí ó bá wáyé fún wọn fi mọ̀ pé ó dàbí kó yẹ kí n kọ̀rẹ́tì ara mi ọlọ́mọṣà jẹ́ wọn kọ̀rẹ́tì ara mi ẹ sàmì àbá ẹ tó yà wọ́n kan wọ́n pàtàkì gan ìṣẹ̀lẹ̀ tíṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ ìyẹn wọn wù ní ẹ máa wo owó ṣe ń lọ ẹ mọ owó ṣe ń bọ̀ ẹ mọ ẹ jẹ ẹ má ẹ àkàn jẹ wọn láìlé létí báyìí ẹyẹ gbọ́dọ̀ máa jẹ báyìí pé pé ata kàtàbá yàrá làkà nígbà àwọn fáàkì kan tí mo lọ sí àwọn fáàkì pé tí ò ní ní tí ò ní ṣe fà ẹ̀ka àwọn ọ̀dọ́ èyí ìmọ̀ fa yẹ́lẹ̀ mọ̀ búra yẹ́lẹ̀ mọ̀ gbárùkà ní jáde kúmọ̀ oye oyìnṣe ó yìí jọ pé ó ṣe yìí síbi kan yóò délẹ́bù kan àbá káríwá ìlú wa délú òyìn ah ẹja ẹmọjà ẹmọjà aṣojú kẹtọ ẹ Ọlọ́run mọṣá àfihàn nínú àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá kò lánàá hapi wà lóda lórí òdodo lórí ìmọ̀nà tọ́lọ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣe jálàbí ta ni wọ́n ṣe jálàbí wọn Ọlọ́run mọṣá àjẹkù ni wọ́n lè dá gbogbo àwọn tí wọ́n ń bú sàábé ètàdé mọ́ bú sàábé mọ́ Ọlọ́run mọṣá wọn lè bú sàábé mọ́ o gbogbo àwọn tí wọ́n ń takò àsàwábì wal musallamat àwọn tó ti rí ìdíjòkó tó ti yẹnlẹ̀ nínú islam ọlọ́mọ́ta àbá wa jẹ́ tí wọ́n mọ̀ lè búsà lé mọ́ mọ́jẹ́ tí wọ́n mọ̀ lè takò àtàwádìkò àlùsàlámọ́sù mọ́ kọ́mọ́ lè sọpá ànábì ògùn sọ́mọ̀ lọ́mọ́ ẹ̀ẹ̀kan lè máa fi rinlẹ̀ pé ti ń bẹnu al-Qur'an bí ti ń bẹnu súnà lẹ́gbẹ̀ẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn kan náà ti wá bọ́ ta nísìnyí àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ láǹbá ń di ẹ̀tẹ̀lẹ̀ àmọ́ ń gbòòrùn ti ń di tàgbàgbà wọn àwa gbọ́ kórìí rédíò ni wọ́n lòdì ọmọ yàrá kan ọlọ́mọ àtàwọn ọlọ́sọ̀ lórí ni wá sọ wá ẹgbọ́gbọ́n mẹ́ńṣọ̀n kankan báyìí mọ́ ọ̀rọ̀ ó níbẹ̀ ẹ̀dá kan orí rédíò ni ó máa ń lo orí rédíò orí rédíò dáwà kí tẹ̀ lọ mọ́lẹ̀ máa lọ sórí rédíò kọ́ máa lọ parọ́ kọmọlá nàbí lóbìnrin ọdẹ ọkì tẹ́ra ẹ lágbàlagbà kọmọlá nàbí jó nǹkan ọkì tẹ́ra ẹ lágbàlagbà pé àwọn èèyàn rẹ wọn ní rí gbogbo yín nìṣẹ́ àyíkàtọ̀ tó bá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní túwá ìmọ̀ kan yín jáde nítorí ọmọ ṣe kí wọ́n sì mọ bíyàn ọmọ ṣe kí wọ́n sì mọ rò létí ọwọ́ abọ́ta tí wọ́n ní ti pé tí ó ń pè ọ̀ pé dáadáa yóò ń dọ́jà tó pé tó ń tú ọ̀ tú dáadáa wọ́n wà náà fi ìdí ẹ̀yẹ́ wọ́n ní wọ́n ń bú àwọn àgbàlagbà àgbàlagbà tí ń parọ́ bà nẹ́bí ń kọ́ kí láti fi yun ìdí máa ń tẹ̀lé àbòjì àwọn ọmọ Yorùbá nù àgbàlagbà ń parọ́ bà nẹ́bí onídàbà tí náà nẹ́bí bá nẹ́bí náà jó nǹkan ẹ̀yìn máa parọ́ ẹ má parọ́ náà lẹ́nìkan náà àṣẹ olùṣe ìbùkárí wọn lọ́tí yóò náà ẹ̀dàgún wọn lọ́tí ẹ̀ wọ́n á gbọ́dọ̀ kílẹ̀ báyìí ẹ̀lọ́ ní ìlú máa ní kẹ́lọ́ jó nǹkan òun ti wá ń jó nǹkan tó ní kẹ́lọ́ rí pè wá ìwà dáhùn irú irú ọ̀sùn wọ̀rọ̀ ń pa náà wọ́n parọ́ náà irú parọ́ onígbà ti parọ́ ọ̀hún ti jálàbí èmi náà sáàpọ̀ ọ̀hún ti jálàbí wọ́n láti mọ̀ kémi náà ń tako jálàbí ẹ̀ ìwọ́ làbọ̀ máa parọ́ mọ́ mi torí wọ́n bẹ́ polówó ara rẹ̀ ọbẹ̀ ọbẹ̀ àti bọ́ọ̀lù àìsàn kìíní kí èèyàn fẹ́ pọ́nra rẹ̀ lé ẹ o kí èèyàn fẹ́ gbéra ẹ̀ dáa

inú àwọn ọjà èmi ò ní tájẹ̀tì kẹ́kẹ́ ń bẹ̀yìn tẹ́yìn gbàgbẹ́ ládùúgbò ilẹ̀ ní báwọ̀ èyí kọ́ ìyìn lẹ́yìn rí a ti ń takun jálà bíbọ̀ ní ìdíká tó dé àdúgbò yìí so ìwọ tó bá ti kàn wọ́n kàn nù ọ̀tẹ̀kẹ́tẹ̀ yìí wà bíbí wà àwọn òòtò ní ìyí ìmọ̀ wọ kódà ìwọ tí báyìí kọ́ ọ̀nà padà ń ẹlòmí ìbẹ̀ olúpadà jẹ́ kí mẹ̀gbóhùn náà mọ̀ sí dára rẹ̀ èmi náà lórí jẹ́ àwọn bàbá alágbó àwọn yẹ́m kẹ́mù àwọn sọmọdún àwọn ìbá irú ẹ̀ lèyí máa ń ṣe ẹ̀rọ tó wá níwọ̀n náà máa ń dùn kan ọdún wájẹ́ mọ̀ pé mú ìyọ̀bá ọ̀dọ̀ jẹ́ ní yóò wá jámọ̀ kẹ́kẹ́ àwọn ọmọ àmà wò ó pé wọ́n nípa ọmọ jógùn ilé nípa ọmọ tẹ̀lé tọ́ àwọn yóò èyí ò kí ń jọ́kànjọ́ kàn láká yóò ṣẹlẹ̀ ní ká máa bọ orí ekú bẹ orí ẹyá ń bẹ wọ́n jó nǹkan ọ̀ bá èmi ti èmi kó ọkà tí kó àwọn tí ràkàtọ̀ yà yìí fẹ́sùn lóṣù níjọ jímọ̀ tí mo rà pé a sọ̀rọ̀ débi social muslim bẹ́ẹ̀ ọlọ́run kan ti pè nínú pé ẹjọ́ òun bẹ́ẹ̀ rà fún gbogbo jẹ́mọ́ ìmọ̀sánlásí yìí ẹni mo ní abẹ́ pín tẹ̀rọ gbàgbé ẹ̀ka lóun bẹ́ẹ̀ rà tẹ̀sí bá ń pín ọlọ́run wá jẹ́ gbogbo tí wọ́n rẹ̀ sọ̀kì sára ọlọ́run jà ló kárí arun ní yorùbá adúró ní èdú so ìwọ bọ́ọ̀tà ń tiẹ̀ tí ọmọ pariwo ẹni tí kí orí eku lẹ lò orí ẹja lẹ lò ẹkiri kẹlẹ fi ṣe ẹwà ju orí àlùjọ̀nù àti orí olóńgbò ẹwà ju omusu kódà mo yẹn rẹ̀ sí kùtù bí kò wá omi mo ti ń jó omusu ọmọ parọ́ kàti àdúgbò tí wọ́n bá ní sọ yìí èmi ó sì bọ́ ta táwọn ayé lẹ ń bẹ̀rù àdúrà táà mọ́ ń ṣe táyé ò mọ̀ sá fún yídàn nílé dúró àdúrà yẹn rẹ̀ o tẹ́wọ̀n àjẹ́ ni àdúrà jẹ́ ti kojú wọn orin rẹ̀ agbẹ́lẹ́pọ̀ta àdúrà jẹ́ ti kojú wọn nígbà tí wọ́n mọ̀ polówó tiẹ̀ jẹ́mi náà wọ́n tẹ́kí ni tẹ̀mí náà lẹ́ máa polówó tẹ̀mí o máa wùlẹ̀ parọ́mọ́ mi ẹni ò parọ́mọ́ wọn ní ìdìbò à kódà òun gan mọ̀tò wọn takò yìí ní torí kí wọn pọ̀ ọmọ fún takò àyíká kan ni torí mi àmọ̀ yẹn èmi náà wà mọ̀ pé wọn náà mọ̀ pé mo mọ̀ pọ̀ ju nǹkan tó o kò sí nínú ibi ọ̀sẹ̀ máa dúdọ̀ mi káàkiri ọ̀rọ̀ mi sí wá ní ìwá sẹ́yìn ìwá sí mo wá kọ́ lè má nà ló dé mi tàbí <laughs> ẹ̀dá gbọ́dọ̀ mọ́lá àtàwọn ìgbà tó wọ́n ẹ̀ mọ́ àwọn èyí ta sí a máa ilé tí yàn máa parọ́ mọ́ ọ pàtàkì jùlọ tó bá ti mọ́nà tàwọn èyí táwọn sókè sí mọ́ parọ́ ẹ̀ mọ́ ń tà bá ti má là sí ń tọ́ bá ti lọ wa mọ́ sọ pé ọ̀fìn lọ wa ọlọ́mọdé àtàlẹ́kọ̀ọ́ àgbọ̀dé ti fún wa ó sàlẹ̀kùn dáadáa fún wa wọ́n ní ti ayé tẹ̀lé ìlú ìrora sọ fún ọrụ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú ìgbòlọ́dọ̀ ọ̀nà níbi ọ̀rọ̀ ń bọ̀ yìí àwọn ọlọ́pàá ń bọ̀ máa kó ní wọn níbi ọ̀rọ̀ ń bọ̀ yìí torí pé kí ni gbogbo wọn tó bá mú ẹnìkan tó bí orí tó bá ti bí ọ ẹ bá dẹ̀ ọ̀rọ̀ ọmọ ní pé wọ́n lọ ń ṣe kúrú bẹ́ẹ̀ kan fún wàhálà lọ́wọ́ o ọlọ́wọ́n nígbà wọ wàhálà o ọlọ́wọ́n sì nígbà wọ fìtínà ọlọ́wọ́n sì nígbà rí dààmú ọlọ́wọ́n nígbà sàgbákò so kọ́lọ̀ mọ́ṣáṣá ní ọ̀kan wa ha lè tẹ́lẹ̀ àwọn ilé ìtawí ọ̀rọ̀ ìrẹsì ọ̀rọ̀ ìsinmi láti ara padà tó ní pé àwọn sọ̀hábà tó lọ́wọ́ bá lóyún fún wa ìlànà wọn ìdọ̀wọ̀ ìtọ̀kan wa báwọn sọ̀hábà ti ṣẹ̀sìn onítàrà náà ti fi àwọn sàábé ìmọ̀ bí orí èèyàn àwọn sàábé ìmọ̀ wọ́n yìí máa fèèyàn sókùn wọ́n yìí máa dó nǹkan ọmọ jólóńgèlú ìwọ náà bá ti tàbí lọ mú bí tó wọ́n ti ń tàbí ojú olóńgèlú wa abọ́ni sanjolóńgèlú àti kú àtàlì ìmúná ti gé orí ìmúná ti gé ọ̀rọ̀ náà jó kankan yóò kí ni wọ́n máa jó tó máa lọ fẹ́ẹ́ tẹ̀sán ìjọ wọn sí ọlọ́pàá sáṣà náà wọn á lọ àmọ́ béèrè dáadáa láàárọ̀ yóò lè pọ̀ torí àtúnṣe a àdúrà ìgbẹ́ ìṣòro ṣàlàyé ọlọ́mọṣà ìgbẹ́ ìṣòro tó ń fún wa ní kíláàsì su ti bá wa. sẹ́yìn ní ara tó ní a máa pàdé lọ́la jù níbi àlàyé kíra Umdatul Ahkam ní òní máa ń wáyé ní gbogbo ọjọ́ sunday sunday ìdílé ìlà ìlà ara láti máa wà nípa mọ́sálà àbúrò láti máa ṣàlàyé ìní àwọn tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ìṣòro àbíwá nínú ìgbọ̀nkọ́lá pẹ̀lú ìwà nínú ìgbọ̀nkọ́lé kó ṣàlùkù dáadáa fún un. ẹnìkan ní wọ́n kọ́ lọ́rọ̀ kọ́lọ́ máa ń báwọn tó lórí ọdún yàrá. ó dàbí ọ̀rọ̀ ilé ìwé yìí. ẹgbẹ́ wáyé ká dá ìrún gbọ̀n bóyá kọ́lọ̀ wo ni a lè fi dá ìrún. àgbogbo kọ́lọ̀ la lè lò fi dá ìrún wa irun orí wa àti irun gbọ̀n wa àyàfi black kọ́lọ̀ àyàfi black kọ́lọ̀ black kọ́lọ̀ yẹn gẹ́gẹ́ bí àpò ní sọ́pàtì àhàwọ̀ bí wọ́n kó àwọn ìyapa ẹnu kan tó lọ láàrin àwọn sọ̀hábà ìlú àlàyé àtàwọn apá àtúwà lẹ́yìn rẹ̀ pẹ̀lú pé kọ́lọ̀ kan wà tí wọ́n bá ní ti ẹ̀ papọ̀ rìsọ́ọ̀tì tí a padà fún wa náà ó ní pé a padà sọ ní black hmm? so ó jẹ́ káwọn mi wá nígbà tó ń pé kọ́lọ̀ mi ní kò sáfẹ́ nílẹ̀ bọ̀dọ̀ àwọn apá àgbà tó ń rìn ṣé ìṣe kó ti fún wa nínà tí já ẹ black yẹn ọ̀rọ̀ àdọ́gba Muhammad sallallahu alaihi wasallam lórí so a lè lo kọ́lọ̀ tó bá wù ṣùgbọ́n a gbọ́dọ̀ lo black bákan gbogbo ló tábà fẹ́ dá ìrìn wa a gbọ́dọ̀ jẹ́ kó tàwọn ọmọ àwọn ọmọ ikú àtàwọn ọmọ yahoo àti ọjọ́ àti ẹ̀yọ̀ kan báyìí ó lè dẹ̀wò mọ́ra mú mú kéré lágbà tó kàn ara dá ìṣe kéré wáyé ó lè tàn ara tó mú kékeré kan ẹ̀dá òní ìlà àti ẹ̀mọ̀ ẹ̀dọ́ ẹ̀ṣẹ́ iná bá ti rí ẹ̀sìn mọ̀ pé àwọn àgbákò ọmọ ní ìyẹn bá pàdé so mùsùlùmí ò gbọdọ̀ sí ní ọlọ́mọṣà tó máa ní àgbẹ̀ ìbéèrè tí Ǹjẹ́ àlè máa gba pé Mánúbí àtọ́ ìdè nínú òkú lọ́jọ́? A ṣe ilé fún ara nínú àlàyé tàṣe nípa oṣù arúgbó ọ̀sẹ̀ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀. Ẹ̀rọ́jà ẹni tó bá ti láwẹ̀ tó ń gbà pé mo ń gbàwẹ̀ Mánúbí ó máa gbá lọ sọ́ọ̀bù sí láì sí kó kọ̀ǹtínú láti gba àwẹ̀ rẹ̀ àbí yẹn máa gbá lọ ọjọ́ mẹ́ta mẹ́ta nínú àwọn ọjọ́ kọ̀ọ̀kan ọjà mọ̀ pé kò sí láì sí kó máa gba àwẹ̀ rẹ̀ ọlọ́mọṣà fún àwẹ̀ rẹ̀ ọlọ́mọṣà. Can a woman touch her husband private part after ablution? Ẹ tí ò bá ti mú ṣáwà dání kìí pé kí o ti mú àtàn dání tuntun bá ti wá mú àtàn dání ọmọ àtún ọmọ ìlànà ìṣe ọlọ́wọ́ ìpa rẹ̀. ẹ ẹ ṣọ àwọn àti bàbá ti pé kíra àwọn bàbá ti pàṣípà gbogbo ẹ náà ní àgbègbè ẹ kíra ọsùn ní mùsùlùmí fi tó yẹ ọlọ́mọ sọ fún ọjà bẹ̀rẹ̀ وصلى الله وسلم على رسول الله محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اما قليلا ان شاء الله السلام عليكم ورحمة الله وبركاته